ọ̀túnbẹ̀lẹ̀ sàrà irú ọjọ́ tí àṣírí ó tú Allahu Akbar. anabi ah, eh, sallallahu alayhi wa sallam ó wá ní wípé lé ọjọ́ yìí níjọ́ tí abágbé wa dìde yìí wọ́n mọ̀ wá retí àwọn kan pé àwọn ikhwanuna pé àwọn mọ̀ wá retí wọn àwọn ọmọ àyà wa àwọn sàábẹ́ wa sọ wípé ní àwa láìsà nahnu ikhwanak ṣe ìbáwá yìí náà ni ọmọ ìyá rẹ̀ ìròjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wa ni pé là ẹ̀yin kọ́ o antum asuhabi ẹ̀yin wọ̀nyí tá a jọ ń sọ̀rọ̀ yìí sàábẹ́ mi nìyí ama ikhwanuna falladhina ya'tuna min ba'dina àwọn ọmọ ìyá wa òun làwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa tí wọ́n ò tí ì dé ìní pé àwa yìí lónìí yìí nahnu ikhwanu nabiyyi sallallahu alayhi wa sallam wa ikhwanu asuhabi àwa ni ọmọ àyà nabi sallallahu alayhi wa sallam àti ọmọ àyà àwọn sahabi anabi sallallahu alayhi wa sallam. anabi wa ni pé má bá wa gbé àwọn èèyàn dìde tánu sàárè wọn ní hòhò ọmọlúwàbí bá ṣe wà náà tán bá ní ká máa wá dà wọn láti bẹ̀ lọ síbi tí wọ́n ti kó jọ anabi ni pé fa'arọ rijalan òun wà á rí àwọn kan nú àwọn ikhwan àwọn àfáàní pé ní kìí ṣe nú ikhwan nìkan kọ́ra nú àwọn asahabu gan náà àtàwọn sàábì ní àtàwọn ikhwan pé òun wà á rí wọn kí wọn bọ́ wọn sì mọ fún wọn fàyọ ọ̀hádùn bíhìm dáàtà shimal wọn mọ wá fọwọ́ sí fà wọ́n wọn mọ fọwọ́ sí wọ́ wọn bíbà tí wọn bá ń wọ kírímínà alábìnrin pé tó ń bá wá rí wọn wá pé ní à ah, asuhabi àwọn eléyà àwọn àjọ mi ní àwọn àjọ mi ní wọ́n ní wọ́n mọ̀ wá dáhùn lóhùn yìí pé ní innaka la tadri ma ahdathu ba'dak ìrí àdébí sallallahu alaihi wasallam má dá sí o sọrí àwọn tọrí tí wọ́n ń wọ́ lọ́hùn bá ń ṣe ń wọ́ wọn lọ jẹ́ ká máa wọ́ wọn lọ o tọrọ ọmọ nǹkan kan nípa nǹkan tí àwọn ẹrú rẹ̀ dánwò nígbà tó kú tán anabi sọ̀rọ̀ sálà ni pé ní fa aqulu kama qala al-abdu salih kò sí nǹkan mi tó ń wí mọ́ òun náà wàá wí gẹ́gẹ́ bí abudu salih ò ṣe wí tani abudu salih anabi Isa aleyhi salatu wa salam kí ló wí ó ní wa kuntu shahidan ma dumtu fihim falamma tawaffaytani kunta anta ar فإن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم wọ́n ní tó ń wí nu o pé bàbá tí wàá sọ fún un pé a ah, má ah, tí ọ̀nà máa wí pé èrè ọlọ́run nígbà tí mo wà láàrin wọn tí mo ń jẹ́ òjíṣẹ́ mo jẹ́ shahidun alayhim mo lè jẹ́rìí falama tawafaitani amalẹyin tó ti pa mí tán kunta anta raqiba alehim ìwọ ni alámòjútó wọn ìwọ lọmọ nǹkan tí wọn ń ṣe àwọn wa nu àwọn nu níwájú rẹ̀ Ọlọ́run ọba ntọ́ bá wù ọ́ kọ́ fi wọ́n ṣe bọ́ bá wù ọ́ wọ́n bá fìyàn jẹ wọ́n wọ́n tọ́ sí yà bọ́ ọ bá sì ṣàforíjì fún wọn ìwọ lọ́ba aláforíjì o hadithu amahsharunu. Uh, ẹ dákun hadith eléyìí yìí ni pé anabi sallallahu alayhi wa sallam yóò di sóhun ara rẹ̀ yóò sọ pé òun mọ àwọn kan rí níjọ́ ìgbéǹde alkiyama eléyìí a fẹ́ pe àkíyèsí ara wa pàápàá jùlọ àwa mùsùlùmí pàápàá jùlọ àwa tí a gbà wípé nuhibbu muhammadan sallallahu alayhi wa sallam yí pé a nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam wípé ní ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ni wá tá a sì máa ń kọrin tá a máa ń dá wákà oríṣiríṣi bá a sì máa ń dáhùn Muhammad ni ó gbà mí gbàràn mi tó bá dà láhìíra ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dà láhìíra àti oríṣiríṣi wákà tá a máa ń dá ànábì sallallahu alaihi wasallam ó ní agbára níjọ́ yìí yawmul mawqif fún lọ́jọ́ aṣọ́rù ipò kó sì pẹ̀ òun náà ni ash-shafa'atul ula ìpè àkọ́kọ́ tá nàbí sallallahu alaihi wasallam tí ó ṣe wọn wá gba ìgbà wa rẹ wípé lẹ́yìn táwọn ènìyàn bá ti dúró àti kó àti ń wọnú márìhálà ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ́karùn ẹlẹ́ẹ̀kẹrin àti ń wọnú máṣáàrù nísìn ibi pé àwọn èèyàn ti kó jọ wọ́n ti wá kó jọ nígbà tó láwọn ti gbé àdìde tán àti kó jọ síbi tí ibi sàárè wa ìbẹ̀rù tó kàn wà fún àgbéǹde náà ni wípé bí wọ́n ṣe kó wa jọ tí wọ́n ní òun ọmọlúàbí tó yẹ pé bó ti wájé bẹ́ẹ̀ náà ẹnìkan kan ò tiẹ̀ náà pé òhò ló ń wà sẹ́ni pé n tí ó mú yàn gbàgbé pé òhò ló ń wà nǹkan ò rẹ́rìn láyé kódà ẹlòmíì kó tó jáde ńlé yóò wo gíláàsì yóò kó sí tí ò ní ṣe ọ̀tọ̀ ni ó wẹ̀wù ọ̀tọ̀ ni ó wọ ṣòkòtò ọ̀tọ̀ ni ó wọ ndawíà ọ̀tọ̀ ni ó wẹ̀wù ọ̀tọ̀ ni ó dé fìlà ọ̀tọ̀ ni ó wọ bàtà ọ̀tọ̀ ni ó wọ ṣúù ọ̀tọ̀ ni ó dé bọ́tínì ọ̀tọ̀ oríṣiríṣi nǹkan àmọ́ tó bá di ọjọ́ yìí gbogbo ilé kò sí mọ́ ẹ dákun jẹ́ yìí náà ò tó níbẹ̀rù tó bá wá di ọjọ́ máṣáru tó bá ti wá kó wa débi tí wọ́n ti ṣèdájọ́ àwa wa ń bẹ̀ kánrin kò ní sí ìdájọ́ kankan níjọ́ náà wá ní aṣàmùsù tẹ́dùnú oòrùn ó wà á sọ̀kalẹ̀ wá dẹ̀ǹdẹ̀ àtàrí ọmọ ẹ̀dẹ́ ènìyàn débi pé ní oògùn ó bu ọmọ ẹ̀dẹ́ ènìyàn dàrú ìta fi máa dára wa mà ní wípé bẹ́ẹ̀ ni kálukú ṣe ṣiṣẹ́ dáadáa sí njọ́ náà lọ́wọ́ láfi máa dá a mọ̀ ẹlòmíín bẹ oògùn tiẹ̀ kò ní tayọ kókósẹ̀ rẹ̀ ẹlòmíín bẹ oògùn rẹ̀ yìí ni pé oògùn ti ń bo oògùn ti ń sàn látara rẹ̀ yóò máa sàn lọ́lẹ̀ yóò máa wá lè dára ogun sísàlẹ̀ yóò sì mú fa títí ó kókósẹ̀ ẹlòmíín oògùn tiẹ̀ yóò pọ̀ fa títí dé pé ní yóò máa mú bọ́ láti kókósẹ̀ yóò dé rókúbà yìí ni pé yóò dé ojúgun rẹ̀ ẹlòmíín oògùn máa mú bọ̀ fa títí tí ó fi dé káràmbàdì bóògùn sì máa borí kálukú nù oògùn yìí nínú ọ̀rùn tó gbóná oògùn náà gbóná kọ́lọ̀ kó sọ wa níbẹ̀ ìdààmú wa dé bámu yìí nàfàdé bíi pé ní wọn kí ló yẹ ká wá ṣe ìgbà náà wọn wá rántí pé ẹ jẹ́ ká máa lè báwọn ànábì ọlọ́run wọn máa wá lè báwọn ànábì ọlọ́run ẹ lọ́tọ̀ọ́rí ànábì ádámù aleyhi sọlá tó wà sálám gbogbo àwọn ànábì ọlọ́run ọba náà ń jọ náà lọ́hùn kí ni ó máa wí ẹni kálukú wọn sọ pé ní nafsi a tèmi tèmi lẹ́rù má dìkun tèmi ń tọ́ mi lẹ́rù ẹ e má dìkun gbogbo àwọn ìjọ anabi sọ̀rọ̀ sọ́là ńlá pátápátá àwọn anabi wọn jọ náà lọ́hùn ipa wọn ò ní kankan kan tí wọ́n ṣe fún wọn àwọn náà tí wọ́n máa wí ni pé ní tèmi tọ́ lẹ́rù ẹ má dìkun fàyà tí yà nà so ìlànà nàbí sallallahu alaihi wọn wà á lọ lè bá òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam anagba sallam wáyé pé ní òun wà ní ana laha yes èmi ni mo qualify àti ṣìpẹ̀ sallallahu alayhi wa sallam òun wà ṣìpẹ̀ náà hadith tawilu but takabẹ́lò ni wípé ní ìṣìpẹ̀ àkọ́kọ́ yìí kò sẹ́ni tí ò ní kárí ó ní ash-shafa'atul 'amma wàyẹ̀ al-maqamatul mahmud allati wa'adaha Allahu subhanahu wa ta'ala òun náà ni ibùdó kan tọ́ ibùdó àpọ́nlé ibùdó yìí ibùdó ẹ̀yẹ tọ́lọ́run ọba sàdéhìn rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam kí gbogbo àwọn anábìyẹ ọlọ́run pátápátá gbogbo wọn ipa wọn ò káàtì yọjú ńjọ náà òun nìkan ni ó yóò wá sí ìpẹ́ ìpẹ́ tí ó sì ṣe náà ni wípé kọ́lọ́run ó tètè àtẹ́ǹdì sí wa kó tètè dá wọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lóhùn lásán òun náà ní ìpẹ̀hùn pé wàhálà yìí ti tó gẹ́ so àti mùmìnì àtẹ̀ntì ẹ̀sẹ̀ mùmìnì àti kẹfẹ́rí àtẹ̀ntì ẹ̀sẹ̀ kẹfẹ́rí gbogbo èèyàn pátá ni ó ń jàǹfààní irú ìsìnkẹta kọ́kọ́ yìí lẹ́yìn tábà wá kọ́ níbi ìsìnkú eléyìí haolu almasharu ìbẹ̀rù àti ìnira ọjọ́ yìí náà ni wípé wàhálà àti ogun àti ìyà àti ìnira tí ó ṣẹlẹ̀ níbẹ̀ tí ó mú kí ọmọ kéékèèké ó máa hewu tí ó mú yí kí gbogbo aboyún kó sì máa bímọ rẹ̀ ní láàyè ọjọ́ náà ọjọ́ ònira ni bàtà bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ ṣe nírọ̀rùn fún wa lẹ́yìn náà ní ó wá tàtọ́ yúrò lùkútùbì nínú máṣáàrù náà nínú mọ́kìfù yìí ibẹ̀ ni ìṣirò tí ó wá ṣẹlẹ̀ ibi tá a ti pàdé ohun ibùpàdé yìí ibẹ̀ ni tàtọ́yúrú ibi láti gba wa ibẹ̀ ni hisabu ó ti ṣẹlẹ̀ ibẹ̀ ni mizanu ó ti ṣẹlẹ̀ ibẹ̀ ni oníkálukú ó ti mọ ibi tí ń lọ bóyá inú aljanna ni àbí inú na lẹ́yìn tọ́lọ́mba tí wàá ṣe tán tọ́lọ́mba wa dé wípé ní ìṣòro dé àti ṣiṣẹ́ àti dáwọ́ ọmọ ẹ̀dá nìyàn lóhùn ó dé. Ah, ká tó ka eléyìí kó tó ka mọ́kífù nígbà tí wọ́n ń dà wá bọ̀ ibẹ̀ la sọ pé ni wọ́n ti kan haudu yìí ni pé abata alikawusara omi inú alikawusara tó jíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam sọ pé ni manshariba minhu lam yadhma abadan béèyàn bá ra mu díẹ̀ níbẹ̀ lásán irú ẹni bẹ́ẹ̀ òǹgbẹ òní gbẹ mọ́ láéláé àwọn tó ń ti bẹ́ẹ̀ náà nínú abata alikawusara yìí anabi sàlọ́ sálà ní wípé gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń da àwọn èèyàn bọ̀ àwọn kan náà wà tó sọ pé ní ọ̀hún ò ní jẹ́ kí wọ́n dé bí omi yìí bèlè tí wọ́n rí mu wọ́n wá bi anabi lè sọ̀rọ̀ sọ̀rọ̀ anabi náà wá bi rè pé àwọn wo ni àwọn tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n débẹ̀ yìí irú àwọn tàkọ́kọ́ náà ni àmà fi hàdè rìwáyà nínú rìwáyà yìí ni pé ní fa iná kàlá tẹ̀dìrí òfin rìwáyà máa bá dàlú bàdákà ìrìn àná sàlàn sàlàn wọ́n mọ nǹkan táwọn èèyàn yìí dánwò wọ́n ti pààrọ̀ ẹ̀sìn rẹ̀ wọ́n ti fi nǹkan míì pààrọ̀ ẹ̀sìn wọ́n ti fi nǹkan míì tí ò sí nú ẹ̀sìn wọ́n ti fi kúnú ẹ̀sìn ẹ dákun yìí rísìn ọlọ́run ọba nínú hadithu kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ Anas ibn Abbas radiyallahu ta'ala anhu wọ́n ní Anas jáde ńjọ́ kan Anas sàábẹ́ anabi sàlàn sàlàn ó wá rí báwọn èèyàn ṣe ń kírun lásán ó wá padà wọlé lẹ́ni tí ń sunkún àwa ní pé kí ni ń pa ọ́ lẹ́kùn èyí Anas ó ní wàláì ní òní Anas ọ̀rọ̀ àyíkó kú ní one hundred and three ní ọgọ́rùn-ún kan àti mẹ́ta àbí kó mọ́tò lẹ́yìn tani sọ̀rọ̀ sálàm kó tán òun ní sàbí tó kú gbẹ̀yìn náà sàbí àyìn sọ̀rọ̀ sálàm ó wá pé òun ò rí nǹkan kan táwọn mùsùlùmí ń ṣe níjọ́ náà lọ́hùn-ún tó jẹ́ tó tiẹ̀ fẹ́ jọ ìsìláàmù tó kù mọ́ láyé láyé tó ń wà nígbà náà lẹ́yìn ìran ó wá ní tó ń wá rí lónìí níjọ́ tí ń sọ̀rọ̀ ní wípé ìran òun gan òun tún wá rí àwọn kan tí wọ́n ń kí bá ń ṣe ń kí yìí ni pé wọn ò kí dáa pé tí ń pa òun lẹ́kún nù Rabbi Allahu ta'ala àni Anas bí Anas bá wáyé tá a wáyé lónìí kódà kò tiẹ̀ ní gbà kóun rí àwọn àwùjọ mùsùlùmí kankan mọ́láyé lónìí ìsìláàmù gan pátápátá wọ́n ti chẹ́ǹjì ẹ̀ kó o ní ẹ̀sìn ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run ọba ẹ̀sìn ìpáyà ó ti di ẹ̀sìn orin wọ́n ti ceremonize islam ẹ lọ bí gbogbo òbí òde wa báwọn yẹn ń ṣèkó ma ijó ni bí wọ́n ń ṣèyàwó ijó ni kódà bí wọ́n bá tún ń ṣe òkú ijó ni àwọn ètò fẹ́ẹ́ dáa jù níbi òde àwọn níbi tó bá pa àwọn olórin tó àwọn àwọn public singers àbí wọn bá tó wá ń play àwọn olórin àwọn oríṣiríṣi akọrin wọn bá ní pẹ́ má pẹ́ eléyìí múnú à pé islamic song ló ń kọ àwọn eléyìí tó wọn eléyìí tó dáa díẹ̀ so àwọn èèyàn ọmọ kankan nípa islam ta yọ ká máa jó ká sì máa yọ ìran hadith wala haraj àwọn èèyàn wọn kí ìmúra ọmọbìnrin hadith wala haraj ìmúra wọn ò dáa ìmúra ọmọkùnrin hadith wala haraj ìmúra wọn ò dáa lam yabqa fil islam al-yawma illa al-ism ó fẹ́ jẹ́ wípé ní àwọn díẹ̀ àwọn díẹ̀ náà kùkù nínú islam lónìí ẹ̀yin ẹrú sìn ọlọ́run ọba tariquna tawilu ibi tá à ń lọ ibi tá a mọ̀ ní o ó jìnnà àmọ́ ká máa mú rẹ̀ rẹ̀ láti ayé lónìí níbi tí wọ́n kó wa jọ sí yìí yawmal mahshar yawmal ma'ad al-mawqif níbi tá a ti máa lọ lè gba tírà wa lẹ́yìn tán bá fún wa ní tírà wa tán ẹni kálukú ó bí sí pẹ̀lú tírà rẹ̀ yóò máa ka tírà rẹ̀ ni ìmọ̀ ká ò sí ntí yẹn bá wa ń bá nínú tírà ní ó ju ibi tí ó máa lọ òun lọ́la wọn pé ní ma li hadha al-kitabi la yughadiru saghiratan wala kabiratan àsọ̀hà ọmọ èdè ni màá blé mara yìí pé àá irú rẹ́kọ́ọ̀dù wo ni a wá lélẹ̀ yìí kò sí nǹkan kan tó tanù kò sí nǹkan kan tí ó tanù níbẹ̀ gbogbo ti ń jẹ́ dáadáa bọ́mọ ènìyàn tẹ́lẹ̀ yẹn bá ṣe wàlẹ́ yóò rí faman ya'mal mithqala dharratin khayran yarahu waman ya'mal mithqala dharratin sharran yarahu níjọ́ tá à sọ yìí tanqati'u al-ansab gbogbo ntí ń jẹ́ mọ̀lẹ́bí pátápátá ní ògè kò ní sí mọ̀lẹ́bí mi lágbájá mọ́ ọmọ mi ní dáàdì mi mọ́mí mi dàlí mi olólùfẹ́ mi gbogbo ẹ̀ kò sí mọ́ kuraani kpɛni fa yedha nufi kofi suuri fala ansaaba liyew fala ansaaba baynahum yawma idhin wala yatasaalun intabata elefa feere fo bayi ó ti parí la ansaba bainahum yawma idhin kò sí fámìlì mọ́ ọmọ mi ní ìyàwó mi ní eléyìí ó ti parí. òun ló fa anabi sallallahu alayhi wa sallam nínú hadith Abu Hurairah gbà wá wọ́n ní pé nígbà tí ń túmọ̀ àyà yìí anabi sallallahu alayhi wa pé ní man abta bihi amaluhu lam yusri' bihi nasabu ẹnikẹ́ni tíṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá ti gbé egun kí ó dò ìní pé tí ò mú àlùjánnà fámìlì rẹ̀ ò lè mú àlìjánná o kó lè bá a wáyé wa hadith mi tún wá bẹ́ẹ̀ sọ́ha nàbí sallallahu alaihi wasallam anabi njọ́ kan wá pé àwọn fámìlì rẹ̀ ó ní yá ma'ashara quraishin yá bani abdulmanaf yá abbas ibn abdulmuttalib yá safiyata amata muhammad nàbí sallallahu alaihi wasallam ń pè wọ́n ń pè wọ́n kí ni wí fún wọn ó pè bá ó pè ó pè kòrèṣù ìpè ẹ̀yin kòrèṣù ó ní pé qaddimu li anfusikum shay'an ẹ ṣiṣẹ́ dáadáa fúnra yín o torí pé tó bá dijọ́ balẹ̀ kí a máa kò sí mọ̀lẹ́bí kòrèṣù ní bíbá àti àtọ́ wípé ní ó pè gbogbo yorùbá ó tún wá di ikú ó ní yá bani abdulmanaf yìí ni pé àwọn àwọn tó tún mọ́ fámìlì tiẹ̀ nínú bani kòrèṣù ó tó wí ẹ̀ fún wọn lẹ́yìn náà wá pé abasu yìí tó jẹ́ ọ̀nkù rẹ̀ ọ̀nkù rẹ̀ sallallahu alaihi wasallam ó ní pé ya abbas abdul abdul muttalib ṣiṣẹ́ dáadáa ka ìláyé ń bí o torí pé tó bá di ọjọ́ àgbẹ̀lẹ̀ kìyàmà kò sí mọ̀lẹ́bí o ó pe sọ̀fíyà tó náà tún jẹ́ àmà rẹ̀ òun náà ọ̀nkù rẹ̀ lóbìnrin the same thing ó wá pe fatima bintu muhammadin sallallahu alayhi wa sallam ó wá ní wípé salini mimali ma shi'ti fa inni la amliku laki minallahi shay'a anabi sallallahu alaihi wasallam sọ fún fatima wípé ìrẹ fatima gbogbo ntọ́ bá nídìí tọ́ máa pọ̀ ń fẹ́ nínú dúkìá mi kí n tó kú bí mi torí pé tí n bá ti lè kú tán ipá mi ò kankan kan fún ta ni fún Fatima sallallahu alayhi wa sallam ẹ dákun tí pa anabi sallallahu alayhi wa sallam tí ò bá ká àti gba Fatima lẹ ǹjẹ́ yóò ipa rẹ̀ ó ká àti gba ẹnìkan kan mí lẹ́yìn Fatima bí anabi sallallahu ní pé Fatima tu minni Fatima ẹran ara mi ni man àdáhà fàkọ́dì àdáhàní ẹnikẹ́ni tó bá kónira bá Fatima ó ti kónira bá mi ànábì sallallahu alayhi wa sallam tonti bẹ́ẹ̀ náà tó bá di yawmal qiyamati la yughni anha shay'an ipa rẹ̀ ò kankankan ẹ̀yin ẹrú sin ọlọ́run ọba muhammadu ni ó gbà mí gbàràn mi tá a máa ń wí onímọ̀jẹ̀mú káwa náà káwa pera wa lónìí wípé anabi sallallahu alaihi wasallam sọ fún fatima wípé salini mi mali ma ṣe ti ntọ́ bá wọ̀ ọ́nù dúkìá mi béèrè àwọn òrà anabi sallallahu alaihi wasallam lónìí tàbí àmọ́ àwa náà ká gba alukurani wa mú ká gba sunna anabi muhammad sallallahu alaihi wasallam mú torí pé lẹ́yìn òní lẹ́yìn ìgbà tẹ́mi bá ti bọ́ kò sí nǹkan kan mi mọ́ o nǹkan tá a lè amalu a lè ríṣẹ́ mi ṣe mọ́. ومن أبطأ به عمله لم يسرع به نسبه ẹnikẹ́ni tíṣẹ́ rẹ̀ ò bá ti so ìwà mọ̀lẹ́bí rẹ̀ ò ní lè o so àwọn àwọn ọ̀rọ̀ ìlú yìí ò ní àti àti sọ ayé yìí àti sọ marahala àkọ́kọ́ ọ̀nà àti sọ marahala al àti sọ àhàwùdù alikawthar ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni tàtàyọ̀rù lùkútùbì ni pé bẹ́nìkálukú ọ̀sẹ̀ gbatira rẹ̀ àti sọ eléyìí náà almizanu òun ló wá kù lẹ́yìn alhisabu almizan ìṣirò àti iṣẹ́ ìyẹn iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ló orísun ọlọ́run ọba wọn ò yẹ ẹnì kọ̀ọ̀kan wá wò n ó yẹ alaamilu walimamulu yuhsabu àti alaamilu walimamulu yuhasabu àtẹni tó ṣiṣẹ́ àti iṣẹ́ tó ṣe ẹnìkálukú wọn ni wọ́n yẹ̀ wò bàbá wa yẹ̀ wá wò tán ibẹ̀ ń ní ìpín mẹ́ta yìí sọ lẹ́ẹ̀kan ènìyàn ti wá wáyé àwọn kan bẹ tó yẹ pé ní yadkhuluna al-jannata bila hisabin wala adab àwọn kan bẹ́ẹ̀ pé ni wọ́n wà lìjánná ọlọ́run ọba kò sí ìṣirò kò sí ìyà fún wọn. àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ni asuhabul maimuna àwọn tí wọ́n gbà tẹ́ra àwọn láti ọwọ́ ọ̀tún wọn. àwọn yìí ń àwọn ni wọ́n ní di mizanu yìí ni pé almu'minuna alladhina fi a'mal shay'un min khalal alladhina khalitu amalan salihan wa akhara sayyi'an àwọn tí wọ́n pa iṣẹ́ wọ́n níṣẹ́ dáadáa wọ́n sì ní ìmíì tí ò dáa àwọn yíyún àwọn ni wọ́n ní di mizan àwọn ni wọ́n ní di scale tí wọ́n fi wọn iṣẹ́ wọn àkọ́kọ́ tí wọ́n àwọn oníjọ́ náà lọ́hùn òun náà ni àsọ̀láàtù ìrun bá a ṣe kírun òun ni àkọ́kọ́ tí wọ́n yẹ̀ wọ́n nu sẹ́nìkọ̀ọ̀kan wa anabi sọlá sọlá sọ yìí pé ní fa in atamahala abudu béèyàn bá kì í dáadáa qila aktubu lahu aktubuha lahu ni pé ẹ̀kọ́ fún ẹrú mi ní pípé bó bá kú díẹ̀ káàtó wọn nìkan wò tó ní náfìlà bí ò ní náfìlà tó bá ní wọn pè látara náfìlà bí ò bá ní náfìlà wàhálà dé ìlófin jẹ́ pé ní ká máa gbìyànjú bá bá kírun ọ̀ranyàn tán ká máa gbìyànjú náfìlà pẹ̀lú rẹ̀ torí wípé ní. Ni yóò ṣe wá láǹfààní níjọ́ gbé dàlùkì àmà lẹ́yìn náà àwọn ò bọ́ sáwọn ìbàdàtì àtàwọn tó kù lọ́n lẹ́yìn ẹ̀ ló wá kan alùpùpù wàlùmọ̀rọ́ọ̀lìmù òun ló wá kan ẹ̀tọ́ ọmọ èdè ènìyàn sí ọmọ èdè ènìyàn ibi tí ọ̀pọ̀lọpọ̀ èdè ènìyàn ti wá ṣubú kánrín ọ̀nà ibi tó jíṣẹ́ ńlá mọ́tò sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé nígbà tí wọ́n á fi àlìtàn fi náà òun òun rí i pé yìí tó pàjù náà ọmọ èdè ní ẹnu náà náà wà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wọ̀ ná látara al-huquq wal-madhalimi ni ẹ̀tọ́ ọmọ èdè nìyẹn sọmọ èdè nìyẹn òun ló pọ̀jù hadithu abi humata al-bahili radiyallahu ta'ala anhu àbúrò wọn gbẹgbẹ wọn látọ̀dọ̀ sọ̀rọ̀ sálàyé pé ní tó bá di ọjọ́ gbẹ̀rẹ̀ kíámà ọlọ́run ní pípa ọmọ yẹn sẹ́ ọmọ èdè nìkan kan wò tó bá wá kan ti al wọn wá rí wípé tọ́ba kan ti ẹ̀tọ́ ti ń bẹ láàrin ẹ̀dá sí ẹ̀dá ibẹ̀ ni wọ́n lè tó wá dé faqala yu'ta bi rajulin wọ́n wàá mú ẹnìkan wá jaa bi kabirin min salatin wa ziyamin wa zakatin irun rẹ̀ tó kí ah o perfect zaka rẹ̀ excellent ni ààwẹ̀ rẹ̀ tó gbà kódò gbà dáadáa àmọ́ ẹ mọ wá wọnú ẹ̀ tọ́ ibẹ̀ ní ó ti wá ní wàhálà ó ti bú lágbájá fàgọ́lá mahadà ó ṣàbòsí fún lágbájá ó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ́nà tí ò tọ́ ní lágbájá àdúgbò sọ́lá ń wá kà á ó pọ̀ nínú àwọn hadithu míì alxiyanatu minal amana kéèyàn ó jàǹbá amana ń bẹ nínú àwọn ẹ̀tọ́ wọ̀nyí ibẹ̀ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wá sọ wípé ní nínú hadithu mi ìpè mọ̀nwálìyà àlà amri ummati shay'an farafiqa bihim allahumma farafiqa bihim ẹnikẹ́ni tọ́lọ́ngọ́ ọba bá fi ṣe olórí tó fi ṣe olórí lé àwọn èèyàn lórí tó sì ṣe dáadáa ó ṣèlú re ara fi dẹ́ni kálukú anusọ̀rọ̀ sọ́la ń wá ṣe àdúrà yìí pé kọ́lọ́n kó dẹrú ẹni bẹ́ẹ̀ náà lára àmọ́ ẹni tó jẹ́ olórí wọ́n fi sọ olórí yálà olórí ìlú ni olórí stéètì ni olórí local government ni gbogbo tí ń jẹ̀ràn olórí àmọ́ dáadáa tó yẹ kó ṣe kára ó fi di aráàlú kò ṣe anusọ̀rọ̀ sọ́la ń wá pé ní fàṣọkọ àlẹ́ ìyá kọ́lọ́n kó jẹ́ kí òun náà mọ ìnira nínú àwọn ẹ̀tọ́ ọmọ ẹ̀dá ènìyàn èyí tó ṣe pàtàkì sani sọ̀rọ̀ sanu ń pè wá lára pàápàá jùlọ tí ó hàn tó bá di ọjọ́ gbẹ̀rẹ̀ kíámà òun náà ni alhuququ zawjiya àwọn ìwọ tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí wọ́n gbà wá láti uh, ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní wípé man kana lahu imra'atani ẹnikẹ́ni tó bá ní obìnrin méjì yìí ni pé ni tó bá ní ìyàwó méjì àbí jù méjì lọ tó níjẹyẹ ọ̀kan lọ tó níjẹyẹ ọ̀kan lọ fakana yamilu ila ihdahuma ala al-ukhra àmàláyé ìmàá fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkejì àbíjà tó kù lọ anabi sallallahu ni wípé ní yub'athu yawmal qiyamati wa ahadu shikkeihi ma'il tán bá gbé dìde ní tiẹ̀ níjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà gbogbo èèyàn ní ó rí torí wípé ni yóò yẹ léjìká kan èjìká èjìká rẹ̀ kan ó yẹ táwọn pé ni a ilé yìí alábòsí ni láàrin àwọn ìyàwó rẹ̀ nígbà tí ń bẹ ní ilé ayé so yíyún yíyún yíyún kò léwa kúrò níbi ìyàwó méjì mẹ́ta o àbí mẹ́rin o fẹ́ni tipa rẹ̀ bá ka àmọ́ ká mà wípé nǹkan tí Islam ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa tó sì fi májẹ̀mú tì ní táwọn ọkùnrin nu táwọn obìnrin náà nínú ẹ̀tọ́ tó jẹ́ tẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ̀dá kan yín màmá wa yín bàbá wa yín màmá wa yín àǹtí wa ọlọ́wọ́sàn yín lẹ́sàn-án rí àṣà kan bẹ tó gbajúmọ̀ tá a máa ń dá wípé èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà èrè èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà ó dà pé kọ́nsẹ́pìtì ìtumọ̀ òwe yìí ni pé bọ́kọ bá fún obìnrin lówó pé kó lọ ra nǹkan ọbẹ̀ lọ́jà gbogbo tó bá rà bó bá ku owó látọjà tó dé yóò dà sápò ni irú àwọn nǹkan wọ̀nyí yìí àbí gbólóhùn di ó nídìí àlàyé ó lè jẹ́ èrè tó sì jẹ́ halali ó sì lè jẹ́ iná síkùn kọ́lọ́n kọ́ mọ́jà wa ọ̀nà tó lè fi jẹ́ iná ni wípé kámá ìpè tó ọkọ bá fún ìyàwó lówó àmánà ni pé ó gbé àmánà kọ ọlọ́run kọ́ lọ́ra nǹkan tí wọ́n ò jọ jẹ wá tó bá dé ìtọ́tọ́nu wípé a ti ra nǹkan tán ní tí ó wa àtúnrà sí gẹ pàtàkì pọ́wọ́ tó sẹ́kù ó sì tún ku iye báyìí ńlẹ̀ one thousand ló kù ní two thousand ló kù ní three thousand ló kù ní kódà kódà wà kódà fífi kódà wàsó kárí pé ló bá kú ó sì ku wàsó kan so wàsó náà nì tó bá ṣe bẹ́ẹ̀ irú ọkọ náà tó náà bá jẹ́ ọkọ gidi ntọ́nà òsè kí ni ó ọlọ́run fà lùbáríkà sí i kí ni kọ́kọ́ ní wàá tẹ́wọ́ pé ah ẹ mọ̀ sí ẹ mọ̀ mọ́jà ara tó bá sèmi ni ó gbà mí ni ntẹ́yìn ra yìí tí n bá lọ́n tèmi ó gbà ń lójú kó wá gbà á kó dà á kó àbí bá ń fi sórí tébù ah náà kì í sọkọ dáadáa <laughs> ah, lọ́nà eléyìí ohun ẹ̀tọ́ ni so obìnrin jèrè lábọ̀ ọjà nù àmọ́ tá a bá dé ẹ̀ mọ̀jà kan dáa lé lásán wípé nígbà tá a ti ra nǹkan tá a rà tán tó sì sẹ́kù ká sì dàá kó láì jẹ́ kọ́kọ́ mọ̀ wípé nǹkan tó kù ní ẹ dákun ká kíyèsí ilé yun so kó má bàa di iná sí wa lọ́rùn níjọ́ ìgbéǹde alkiyama a ti parí gbogbo tí ń jẹ́ almarahilu mẹ́jẹ̀ẹ̀jọ méjèèjì tá a fẹ́ ṣe àlàyé lẹ́nu àwọn àsìkò tó wá kù ẹ jẹ́ ká sáré sọ àwọn nǹkan míì tó lè di ọ̀ràn sí yàn lọ́rùn ní ọ̀kan nínú àwọn méjèèjì tá a dákọ̀ yìí yálà nù sàárè ní títí ó ibi tí ó parí sí tá a sì rò wípé ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa àkọ́kọ́ òun náà ni al-istihza'u bi sha'air ká máa fi àwọn nǹkan ẹ̀sìn ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ máa ń rí fàfi dín níbi bàróra àwọn nǹkan tó sẹ́yìn pé ní ìsìláàmù ń ṣe wọ́n ní òfin fún wa ká máa wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ eléyìí lára nǹkan tó lè dá ìpayà àti ìfòyà síyàn lọ́rùn yálà nù sàré láyà láti bẹ̀rẹ̀ kú ni títí tó fi dípì àwọn nǹkan tá a kà alukurani sọ wípé ní. وقد كتبنا عليك عليكم في, في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيري إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين fi jahannama jami'a suratu nisa aya suratu nisa chapter four aya one hundred and forty alukuran ní pé gbogbo ibikíbi tẹ́ bá ti rí táyàn bá ń jòkó tó bá yẹ pé ní ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ òjíṣẹ́ lábàámu sọ̀rọ̀ sọ́lá ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ lápòjúwe ẹ̀rọ àwọn olùmíì àwọn onírògbọ̀n ni wọ́n dáhùn lọ́dọ̀ títí wọn tẹ́ bá sì wá rí wọn wọ́n wà á kórùngbọ̀n hanu bíi tewúrẹ́ àbí àwọn etí sọ̀kòtò wọn ò tó lẹ̀ ni pé ó tiẹ̀ táwọn ọmọ tí sọ̀kòtò wọn ò tẹ́lẹ̀ mùsíbà ni wọ́n àbáwọn obìnrin rẹ tí wọ́n ń jáde bí Islam ṣe ní kí wọ́n jáde ẹlòmíì eégún ní ń pe ẹlẹ́hà títí dòní ẹlẹ́hà eégún òun gbà yí pé ní eégún sì ní ẹlẹ́hà yóò tó máa sọ pé ní kọ́dà eégún máa ní ènìyàn ò mọ́ àtòríṣiríṣi àwọn àṣà tí wọ́n máa ń dá ibi tá a bá ti gbọ́ tá a bá ti ń ṣerú ẹ̀ Kúránì ní pé ní falẹ́ atẹ́kọ̀ọ́ dùn máa hùm ẹ má jòkó níbẹ̀ o ẹ gbọ́dọ̀ bá wọn sí ń bẹ̀ hatta yakhudu fi hadithin ghairi àfi tán bá túbá tí wọ́n sáré kúrò níbi ìkànnì tán ń ṣe tí wọ́n sì kúrò ní ìrújú ọ̀nà bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí ìyà ọlọ́run ọba bá dé yóò pa yín pọ̀nù innakum idhan mithluhum ìyà ọlọ́run ọba ó padà kárí gbogbo ẹni tó wà ń bẹ́ẹ̀ ọlọ́run ṣàdéhùn yìí pé ní inna Allaha jamiu almunafiqina walkafirina fi jahannama jami'an ọlọ́ọ̀ni gbogbo wọn pátápátá olùwò papọ̀ tó ń kó sínú inú náà a ti sọ nípa aljoro walmeili a ti sọ nípa kí ìjàmbá àmánà a ti sọ nípa àbòsí láàrin kátàkárà èyí tó ní ìsìn tí a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ni al-isti'dadatu lil-ahwal al-qiyama bówo la ṣe lè múra kalẹ̀ fún ọjọ́ gbìndé al-qiyama àkọ́kọ́ òun ni wípé gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ wọ̀nyí ká sọ́ra fún àwọn nǹkan tá a ní máa ṣokùnfà ìyà àti ìbẹ̀rù ní àyè kọ̀ọ̀kan ká sọ́ra fún wọn àbòsí ká ṣọ́ra fún wọn jíjàmbá àmánà ní ìtúsẹ́ pé ní ó gbalé gboko lónìí débi pé kódà àwọn èèyàn ń dásà wípé báwọn bá fún wa ní ẹ̀tọ́ kan ó ní pé ah, chance tàwọn ló dé yìí èyí tó tún wá burú jù ni pé àwọn téèyàn ó máa fọkàn tán wípé bóyá àwọn eléyìí ikhwa ni wọn brother ni wọn àwọn eléyìí sister ni wọn wàláyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí náà wọ́n ń jàǹbá àmánà so alukurani sọ wípé ní yáyọ lẹ́dẹ́nà amànú kó anfusakum ahlikum an-nara wa quduha an-nasu wal-hijara u'iddati lil-kafirina ọlọ́run fọ́ ara wípé ní ara wa o káṣọ́ àwọn ọmọ wa o káṣọ́ àwọn fámìlì wa níbi iná kan iná tó ṣe wípé èèyàn ni wọ́n máa fi ṣe pẹtiró rẹ̀ ọ̀ ni wọ́n máa fi kò wọ́n aleha malaika tun shidadun gilaw àwọn iná iná tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn malaika ni wọ́n ń sọ malaika tó le àwọn malaika tó ní agbára la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn èsì góò ni wọ́n gbọ́ wọn ò ní gbọ́ mu àfi bọ́lọ́mọba tó ní kí wọ́n kọ́ ń lóko ntọ́lọ́ bàbá kan aláṣẹ rẹ̀ wọ́n ṣe é ntí ọba nìkan máa ṣe wọ́n máa ṣe lọ ni. Ah, nínú àwọn ntí ó tún lè jẹ́ oògùn òun náà ni hadithu sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhillu àwọn méje kan bẹ tó ṣiṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tó kà ó kà wọ́n ó nípa àwọn méjèèjì òun níjọ́ tí kò ní sí bòógì kankan téèyàn ó sá sí àfi bòógì ọlọ́run ọba anabi sọlá sọlá ni pé irú àwọn méjèèjì wọ̀nyí ọlọ́run ó wá ó wá sí gàgábọ̀ àwọn yóò kọ́fà àwọn àwọn ò ní mà nira oòrùn wọn ò ní mà nira ooru kódà oògùn ò ní bò wọ́n anabi sọlá sọlá ó kà wọ́n ẹ jẹ́ ká sáré ka àwọn méjèèjì tó ká sì gbìyànjú ká yẹ pé nínú àwọn méjèèjì yìí káwà nù wọn anabi ni imaamu imaamu ni adil gbogbo ti ń bá ń jẹ́ olórí yálà látòrí ààrẹ ni ó fi dé èyí tó kéré jù nínú olórí olórí lolórí jẹ́ baálé lénúlé rẹ̀ olórí ni ìyàwó lénúlé rẹ̀ olórí ni ọ̀gá ńlé iṣẹ́ olórí ni tíṣà ńlé ìwé olórí ni lecturer university olórí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ imamun adil wàṣáàbùn nasha fi ta'atillah ẹni ẹlẹ́ẹ̀kejì aṣíwájú tí ń ṣe déédéé ànlá ẹni ẹlẹ́ẹ̀kejì ni ọ̀dọ́ ṣáàbùn náṣà àfihàn àti là láyé pé ní lórí ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n tọ́ lé lórí ló dàgbà lé lórí iná sì ní fi ṣiṣẹ́ tó bá dé ọjọ́ ìgbìyànjú kí a mọ ọlọ́run ó fi sínú bòógì níjọ́ tí ò ní sí bòógì míì mọ́. wa rajulun qalbuhu mu'allaqun bil masajid idha kharaja minha hatta ya'uda ilayha àti ẹni tó sọ wípé ní òun tiẹ̀ mọ́sálásí lọ́kàn rẹ̀ máa ń rọ̀ mọ́ ìní pé mímọ kírun jàmá ló ti máa la lọ́kùnrin bó bá jáde ń bẹ̀ so yóò tún padà wá bẹ̀ tó bá tún di jẹ́mi kí a mọ irú ẹni bẹ́ẹ̀ náà yudhilluhu Allahu fi ẹni tó tún kà lẹ́yìn rẹ̀ ni rajulun dhakara Allaha khaliyan fafadat ayna sọ pé ní ìbẹ̀rù ọlọ́run ọba wọ́n dẹ̀rù ọlọ́run ọba bàá ó sì gba bíbí ó sì gba dídárúbà ó sì sunkún ẹkún pa omi bọ́ lójú ẹ̀ nítorí tọ́lọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ yudhilluhu Allahu fi dhillihi òun náà yóò wà nù dhillu ọlọ́run ọba yóò wà nù bògì ọlọ́run ọba lọ́jọ́ tí ò ní sí bògì kankan àfi bògì ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ìtótó kàlẹ́yìn rẹ̀ sọ́rí wa rajulun da'atuhu imra'atun dhatu mansibin wa jamalin faqala inni akhafu Allah arákùnrin kan tóbìnrin kan pè é ipe kó wá bá ń ṣe sìná obìnrin tó wá pè é yìí arẹwà ni kódà nínú àwọn tó tún nípò ni òun lóbìnrin náà ó ní kó wá bá ń ṣe tí ò da wọn ni pé a ó sì lágbára àti ṣe ibi tá ń wà ibi tá ti lè ṣe ni àmọ́ ní kò sí ní tó jọ inni akhafu pé òun bẹ̀rù ọlọ́run ọba ń tòun irú ẹni bẹ́ẹ̀ yóò wà nùbọ̀gì ọlọ́run ọba eléyìí ń fọ́ alára wípé zina ṣíṣe lára nǹkan tí máa ń dá wàhálà sí yàn lọ́rùn lọ́jọ́ gbẹ̀ndẹ̀lì kìyàmọ̀ ni ní ìtòsí wípé kọ́láwọn kó sàánú zina òun ó ti kárí ilé ó kárí oko débi wípé kódà níbi ìjòkó wà yìí wọ́n ti ṣe odidi ìdánilẹ́kọ̀ọ́ kan lórí ẹ̀ so bóyá a rí kíṣẹ́ẹ̀tì rà bí cd rẹ̀ a rí rà lẹ́yìn rẹ̀ òun ni rajulun tasaddaqa bi sadaqatin fa akhfaha hatta la ta'lama shimalu ma tunfiqu yamilu àwọn tí máa ń ṣe sàárà sọ pé ni wọ́n wọ́n pa sàárà náà mọ́ débi pé ẹni ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ọwọ́ òsì wọn ò ní mọ nǹkan tí ọwọ́ ọ̀tún fi ṣe sàárà yìí ni pé ká má ṣe ọrẹ kárí mi ká ṣe ọrẹ tá a bá pa ṣe nítorí tọlọ́run ọba so nínú àwọn nǹkan tá a lè máa fi ṣe múra kalẹ̀ òun náà ni adhikaru naum tá a bá fẹ́ sùn so kárí pé ní àwọn adhikaru tánà sọ̀rọ̀ sálà ní ká máa ṣe ká máa ṣe àwọn àdúrà tánà sọ̀rọ̀ sálà ní ká máa ṣe ká máa ṣe bákan náà nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí ahwalul qiyama kó fúyẹ́ fún yàn òṣìṣẹ́ ńlá Muhammad sọ̀rọ̀ sálà ní pé suratul mulki yìí ni pé sura tabaraka alladhi هو على كل شيء قدير الذي خلق الموت والحياة تتدق بي آية النبي نقول سورة في القرآن ثلاثون آية سورة كم بنوا القرآن أقبى قري وناني آية ري شفعت لرجل فغفر له a سورة هي ó sì pẹ̀ fún arákùnrin kan wọ́n sì wọ́n sì sì pẹ̀ fún ìní pé wọ́n ṣàmójúkò fún ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú ẹgbàá wa mi anabi sàlọ́sálà hiya almaniatu ni pé suratul mulki yìí máa prevent yìí máa dáàbòbò èèyàn kúrò níbi gbogbo tí ń jẹ́ ìbẹ̀rù tá a ti dá kan yálà ti kú ni ti sàárè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so náà àwọn kan tí tá a lè máa ṣe òun náà nù anabi sallallahu alayhi wa sallam nínú hadithu ti abdullahi bin umar gbà wá ó ní pé ní mansarahu anyanzoro ila yawmil qiyamati ka annahu ra'yu aynin ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ máa wo ọjọ́ àlòkìyàmá gẹ́gẹ́ bígbà tó ń rí níwájú òun báyìí ó ní pé falẹ̀ ọkọ̀ra sàlàsà sówárì kíru ẹni bẹ́ẹ̀ kó máa ka àwọn sówárù mẹ́ta kan ní gbogbo ògbà yóò máa rán létí àlòkìyàmá alákọ̀ọ́kọ́ ìdá sàmùsù kó wérọ̀tì yìí ni pé sóràtú takwir Quran chapter eighty one ẹlẹ́ẹ̀kejì ìdásẹ́mẹ́ ònfàtọ̀rọ̀t ìnìpẹ̀ suratul infitar quran chapter eighty two ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni ìdásẹ́mẹ́sù uh, inshaqat ìnìpẹ̀ suratu al-inshiqaq ìnìpẹ̀ quran chapter eighty four anasala sala ni pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ nípa alikiyama tó fẹ́ rí gẹ́gẹ́ bí ìgbà tí ń wo lọ́kàn báyìí kó máa ka kó máa ka sóra yìí bákan náà Quran sóra chapter eighty three yìí ni wailun lil fifin so uh, kí n tàn kó máa ka irú àwọn sóra eléyìí náà nínú ìta mẹ́nuba gbẹ̀yìn ọ̀nà ni ìtò tó máa ń dẹ́rù ikú báyàn ọ̀nà ni kéèyàn máa bẹ sàréè wò anabi sallallahu alaihi wa sallam sọ wípé ní. كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها تذكر الموت وفي رواية ألا فزوروها فإنها تزاهد في الدنيا وتذكر الآخرة anabi sọlá sọlá ni pé mo ti kọ́kọ́ wí fún yín pé ẹ má máa bẹ sàárè wò ẹ má máa lọ bí sàárè nígbà wá pé ó ní pé ألا فزوروها ẹ má bẹ sàárè wò ká máa lọ lè wo sàárè yìí anabi ní fa innaha tuzahidu fi dunya torí pé yóò jẹ́ kéèyàn ó mú ayé ní bíntín kò ní jẹ́ kéèyàn wáyé máyà yóò jẹ́ kéèyàn máa yí pé ní gbogbo alẹ́ ìbò tí ó lè pẹ́ tó bó tí ó lè gùn tó kòkòrò láyé wa tudhakkirul akhirah yóò sì máa mú yàn láti ibi téèyàn ń lọ faziyaratul quburi jaizatun lirijali wan nisa àtọkùnrin àti obìnrin ó tọ́ fún kéèyàn máa lọ lè bẹ́ẹ̀ sàárè wò ni pé kọ́lé bá a fi dẹ́rù ikú bá irú ẹni tọ̀hún bẹ́ẹ̀ àmọ́ tá a bá lọ bí sàárè kì í ṣe pé ní a máa lọ lè tọrọ àdúrà níbi sàárè o èèyàn máa ń bẹ sàárè wò lèlè ntẹ hàn kó lè bá a fi ṣe wáàsí fúnra rẹ̀ ẹni. ẹlẹ́ẹ̀kejì lìyẹ́dùnún wá lèlmọ́ta kó sì lè bá a ṣe àdúrà fún àwọn tí wọ́n ń bẹ nù sàárè ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ó bi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé tóun bá lè bẹ sàárè wo irú àdúrà wo ni kí òun máa ṣe ó sì kọ ní àdúrà tí ó máa ṣe nínú àwọn àdúrà tá a lè máa ṣe ni pé asalaamu alaykum dara qawmi mu'minin antum lana salafun wa inna insha allahu bikum lahiqun ghafara lana wa lakum bàbá lọ bí sàárè ká ṣe àdúrà fáwọn tó wà nù rẹ̀ pé salamu aleykum ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí o ilé bíi táwọn mèní sùn sí antum lana salafun ẹ ṣáájú wa ni àwa náà ń bọ̀ wá bá yín ó pẹ́ ó yá ghafarallahu lana walakum àtàwa tá ń bọ̀ wá bá yín àtẹ̀yìn tẹ́ ẹ ti ṣáájú wa kọ́lọ́n kó ṣe àforíjì fún gbogbo wa ntí inú àdùn àdúrà tá a máa wí tá a bá lọ lè bẹ sàárè wò ní àmọ́ kì í ṣe wípé a máa wá tọrọ àdúrà látọ̀dọ̀ àwọn òkú torí pípa àwọn òkà nkankan nǹkọ́pà ánìlẹ́mọ̀ yìí ti àmàlùhù ẹnikẹ́ni tó ti kú iṣẹ́ rẹ̀ ti gé kò lè ṣe nkankan mọ́ òun ló bùkátà sí àwa ẹ̀dẹ́ ènìyàn kásádùá fún hadith àwa sọ yìí hadith du'a yóò máa fún wa lára wípé sísìnkú wa sí inú ibi tí wọ́n ń sìnkú mùsùlùmí sí lára àwọn nǹkan tí máa jẹ́ kí ìyanu sàárè òfúyẹ́ fún òkú ni torí pé kò sí lójúmọ́ kan ibi tí wọ́n bá ń sin òkú sí nílùú kọ̀ọ̀kan àwọn èèyàn ò débẹ̀ wọn ó sì wíru àdúrà tá a sọ yìí ó wà nù ẹgbà wákàtá gba aláta dantara sálà wípé arákùnrin kan wọ́n sin síbi tí wọ́n sin sí ọ̀ntì ìgbà tá a dantara sálà tó wá ń kọjá lọ́ntì ẹ̀ tó wá bá a bá a ṣe ń sọ lẹ́ẹ̀ka pa máa kọjá níbi sàárè ó wá rí i pé ní yóò á dábò fi kọ́bùrì wọ́n ń fi ìyà jẹ inú sàárè rẹ̀ fada anabi sàlọ́n sàlọ́n láwọ́ bìnnú mọ́gì fúnra anabi sàlọ́n sàlọ́n wá sàdúrà fún pé kọ́lọ́n kò foríjì fanu wérọ̀ bi dùn áhì kọ́bùrù ni wọ́n wá sẹ̀sẹ̀ wá náà wára kọ́bùrù rẹ̀ náà sẹ̀sẹ̀ wá sàárè sàrá di ìmálẹ̀ fún ìgbà náà ló tó sẹ̀sẹ̀ wá rí ìkẹ́ ọlọ́run ọba àwọn àfáàní wípé wàhà kádà mọ́tàl mùsùlùmí náà bákan náà ni gbogbo àwọn òkú mùsùlùmí yanalu nura rabbihim bi barakati du'a ila ahya àwọn náà wọn ò máa rí ìmálẹ̀nu sàárè wọn pẹ̀lú àdúrà tí àwọn tán bẹ̀lẹ́ bá ń ṣe fún wọn ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú tán sin sílé àwa náà ká máa rántí nísìn àwọn òkú tán sin sílé ẹnì kọ̀ọ̀kan wa níjó la lọ lè wò àwọn òtá pé kásádùá fún wọn ẹlòmíì bóyá ó lè má débẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún àbí lẹ́ẹ̀kan láì mọye ọdún ẹ wá wo àwọn tó ń sin síbi tó ń sin àwọn òkú sí kò síjọ́ kan láyé àwọn èèyàn ó sálámà sí wọn àwọn èèyàn ó sàdúrà fún wọn eléyìí náà lára àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìyanu sàárè kó fúyẹ́ fún ọmọ mọ̀mìnì ni so ìtọ́wà jẹ́ sílábọ̀sì tá a máa lè tọ̀ nígbà tí a bá dé ilé òun náà ni pé a rí fáwa sí àwọn sóra mẹ́ta mẹ́ta kan so pẹ̀lú ògo ọlọ́run ọba ká máa lè tọ̀ wọ́n ká sì rí i pé bí idhnillahi ta'ala àwọn tí ń bẹ nínú sóra wọn yìí àfi ń ṣiṣẹ́ sí lágbára ọlọ́run ọba ọlọ́wọ́ aláàkàn oṣù rẹ̀ a rí wípé ọlọ́run fi wá sínú kẹrẹ̀ yawma la yanfa'u malun wala banun illa man atallaha bi qalbin salim ọjọ́ tó wò ní wúlò tọ́mọ̀ ní wúlò àfẹni tó bá bá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tí ó mọ kangakanga láti wá lè ní ọkàn tó mọ kangakanga àwọn tó wà nínú àwọn sura mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú gọ́láńtà bá ti ń ṣe lágbára ọlọ́run ọba ọlọ́run sì ra wà láyọ̀ látàlàáfíà àkọ́kọ́ suratul an'am yìí ni Quran chapter six verses one hundred and fifty one to 153. Quran chapter 6, verses 151 to 153. Bákan náà, Suratul Mu'minun, Quran chapter 23, verse 1, verse number 1 to 11, verses 1 to 11 ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta suratu sọ́fì ona ni Quran chapter sixty one verses ten to twelve Quran chapter sixty one verses ten to twelve àwọn ààyè mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àwọn ni àwọn sọ̀hábì àbí àwọn mufasirun ni wọ́n pè ní ntàwálẹ̀ pè ní sílábọ̀sì wípé òkè. Okay afẹ́sẹ̀ dánwò ni níjọ́ gbẹ̀dẹ̀lẹ̀ kì á mọ̀ kí ni ká máa kà kalẹ̀ kí la máa tọ̀ kalẹ̀ kí la máa fi múra rẹ̀ ń ka àwọn wọ̀nyí pẹ̀lú ògo Ọlọ́run ọba sawfa yanju min kurbati wa ahwalil qiyama abẹ́lọ́ nínú ọ̀kanṣo rẹ̀ kọ́lọ́nkọ́lá àkànṣo rẹ̀ kó ṣe ikú nísìmí fún wa ìpọ̀káku bó ṣe lágbára tó abẹ́lọ́ nkọ́lọ́nkọ́ kó ṣe ní fúnfún yẹ fún wa kó ṣe ní kó mo ìsukùn ní fún wa sàárè wa kó ṣe ní abatalijanna náà kọ́mọ̀ṣẹ́ sáré wa ní inú ná gbogbo àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ tó kù náà kọ́lọ́n kó jẹ́ ká páàsì rẹ̀ títí táàfin wa bá nígbà máa sọ̀rọ̀ sálàm wọlé ọlá táàfin bá táàfin bá wọ ilé ọlá subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. dr abdulghani abdulhamid akurejì agbára gidoma wọn ni kí n máa kí n kú ẹ kú sẹ́nà ẹ àtàárọ̀ kọlọ́kọ́ bá wa sàyìn ní ẹ̀sán dáadáa àti gbogbo jàmá náà jazakumullahu khaira. lára àwọn ìbéèrè tí ó wà níbí wọ́n ní àwọn máa gbọ́ púpọ̀ látìgbà tá a ti wà ní kékeré ní àti máa gbọ́ pé tó bá lójú àlàmísì àwọn òkú wa wọ́n kí wa nulẹ̀ lálẹ́ àlàmísì kódà níbàámu pé kí wọ́n rí nǹkan jẹ kí wọ́n máa ní àtọ́jú àwọn látijọ́ yìí ká sí àwọn ọkà kù díẹ̀ díẹ̀ díẹ̀ lálẹ́ àlàmísí bàjúmọ̀ àjímọ̀ àwọn máa pé ká sí oúnjẹ kù díẹ̀ díẹ̀ tọ́ra àwọn òkú wọn wà kí wa nílé ṣé àwọn òkú yìí tún jí padà ní àbíbò lábẹ́ yìí ní náà ní dẹ́gbàá bá dáhùn rẹ̀ òun náà tún ní àṣà tó tún wà láwùjọ wa pé òkú ọlọ́mọ má sùn ní àlìkíyàmọ́ ṣé wọn ò ráyè sùn ni àbí wọ́n tún jí padà ní. Ah, kò sí nínú ẹgbàá wa kankan kọ́dà yìí tí ò fi ẹsẹ̀ rinlẹ̀ bẹ̀lẹ́ tá tẹ̀sẹ̀ mọ́ wá dààmú ara wa wípé ní njó tiẹ̀ lálàáfíà bí ò lálàáfíà kò wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam wípé alẹ́ alamisi àbí alẹ́ ẹ jimá àbí alẹ́ ọjọ́ míì ìgbé òkú kan wáyé àbí yóò wá bí àwọn ọmọ rẹ̀ wò àti sọ lẹ́ẹ̀kan wípé ní mẹ́mọ́ ta kọ̀dọ̀ kọ́ ọmọ ti kìyàmọ́ tó ẹnikẹ́ni tó bá ti kú àlùkìyàmọ́ tiẹ̀ ti bẹ̀rẹ̀ yóò sì ti máa dáhùn àwọn ìbéèrè so tó bá gbádà àlùjánnà ní o tìmọ̀ bí ti ń lọ wọ́n pé ní iná ní o tìmọ̀ bí ń lọ so kò lè ṣe ara ayé kankan ní àǹfààní bìnlẹ̀ tí ó ti wá sára rẹ̀ ní àǹfààní kankan so Allahu alam eléyìí ń bóyá nínú àwọn bìlífù Yorùbá ló ti wọlé tọ àwọn mùsùlùmí náà èyí tó sáà kàn wá ni wípé kò sí ẹ̀rí fún ká máa sọ wípé ká dá oúnjẹ jọ ní alẹ́ àlàmísì àbí ká ní ká gbé lọ mọ́sálásí wípé sàárè fún àwọn òkú wa so kò sí láì fi wípé ní ká ṣe oúnjẹ ká fi ṣe sàárà fún òkú yìí kò sí láì fi ń bẹ́ẹ̀ àmọ́ ká mú wípé ẹ mọ́sálásí ni àbí ọjọ́ àlàmísì ni ilé yẹun láì fi wà níbẹ̀ torí pé kò sí ẹ̀rí fún ọ̀nà tá a lè gbà fi ṣe oúnjẹ ti sàárà pọ̀ káwa bi tí àwọn ibi táwọn ọmọ òrukàn wà tí wọ́n ti ń tọ́jú wọn ká gbé àpò ráìsì lọ́bẹ̀ ká gbé àpò gàrí lọ́bẹ̀ gbọ́n eléyìí nínú sàárà ni òkú ọlọ́mọ kìí sùn kí ni ó sì tí ò bá sùn. so eléyìí ó dáa ká ṣe àánú àwọn òkú wa torí pé atọrọ nísìnyí pé kọ́lọ́n kó ṣe kó nísìnyí fún wa gbogbo ẹni tó wálé ayé ilé ayé ilé asán ilé wàhálà ni ẹnikẹ́ni ṣe wàhálà nílé ayé níta máa tọrọ náà ni wípé ní kí ikú jẹ́ ìsinmi fún nígbà tá a bá tó wá ní pé ibi tó ti yẹ kó máa sinmi ká tó máa ní pòpò ọlọ́mọ èyí sùn àbí ká ní pé ẹlòmíì tó bá tó fẹ́ travel fẹ́ sẹ́rìn àjò ni àbí kọ́kọ́ débi sàárè wọ́n ní kó lọ súre fún àwọn àgbàlagbà yóò lọ pé bàbá rẹ̀ yóò lọ pé ìyá rẹ̀ gbogbo eléyìí kódà Yorùbá gan wọ́n ti sọ fún wa wípé irọ́ ló wà ń bẹ́ẹ̀ ìní Yorùbá máa sọ pé níta bá pé òkú ní pópó alààyè ní dáhùn òkú kan ò lè dá nǹkan kan tó nípa báyìí ẹ jẹ́ ká bẹ lọ́n fáwọn òkú wa kí wọ́n sùn láyọ̀ àtàlàáfíà kọ́lọ́nkọ́ ìṣe ìkún ní ìsinmi fún wọn wallahu ta'ala alam. dúpẹ́ fún àwọn dókítà wa wọ́n béèrè pé ẹni tí èèyàn ṣẹ̀ ó ti wá kú àmọ́ kó tó di pé ó kú èèyàn ronú láti pìwàdà èèyàn tí ìbẹ̀rù Ọlọ́run tí ì dé ìgbà tó kú tán léèyàn rí i pé bọ́yọ̀gbọ́rú wá sí i ni pé ẹni tóun sì ṣe àwọn àbòsí yìí fún ó mà ti kú wọ́n ní sọ lè lọ síbi sàárè rẹ̀ kọ́lọ̀ lè tọrọ àforíjì àbí ìnì tó kọ́ ẹni tó yẹ pé bọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó ni wọ́n wá ní ìyá bàbá rẹ̀ tí kó tó di pé wọ́n kú ló ti fẹ́rẹ̀ ó ti fẹsẹ̀ kọ́ lára wọn kọ́ wá ẹsẹ̀ lọ síbi sàárè wọn kọ́lọ̀ lè fèrè wá foríjì níbi sàárè wọn bisimilá. jazakumullahu khairan àbí ẹni tí èèyàn bá jẹ ní dúkìá àbí ó jẹ ní ẹ̀tọ́ tó bá ti kú àbí ẹni téèyàn ṣàbòsí fún tó bá ti kú èèyàn ò ní lọ síbi sàárè kó lọ tọrọ àforíjì fún rẹ o ní tí ó ṣe náà ni wípé yóò túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba taubatan nasuha tó bá sọ wípé ní ẹ̀tọ́ owó ni ẹ̀tọ́ tí ó lè dá padà ni àwọn onímọ̀ ni pé irú ẹ̀tọ́ bẹ́ẹ̀ kó fi ṣe sàárà lórúkọ ẹni tó ṣe àbòsí fún un àmọ́ ẹ̀tọ́ tí kì í ṣe owó bóyá ó bú ẹ̀ńtọ̀ òun ni àbó parọ́ mọ́ àbí àwọn ọ̀nà mi tó sọ wípé ní tí n bá ń bẹ láyé ó yẹ kó lọ lè bá wípé ah, lágbájá àforíjì mi tí mo wí lẹ́yìn rẹ̀ ni títọ́ wọn wà fi àforíjì fún àmọ́ kò sí láyé mánì sìn nítòsí náà ni wípé ni yóò túbá yóò máa bẹ̀ lọ́n kọ́lọ́n kó ṣe àforíjì fún un so eléyìí ń àǹtàn sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé ní àtà ibùmínà zambi kàmá ńlá kàmá ńlá ń dàmbà láwù àwọn àfáà ni pé yóò kọ́ fà á irú ẹni bẹ́ẹ̀ àmọ́ èèyàn wá ní lọ́bi sàárè kó lọ́n lọ lè tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tí ń bẹ nínú sàárè bákan náà ni ọmọ tó ṣe òbí rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá ronú pìwàdà wípé ní tóun ti ń ṣe ń bọ̀ nígbà náà kò dáa bàbá ò sì sí láyé mọ́ ìyá náà ò sì sí láyé mọ́ eléyìí náà kò ní lọ síbi sàárè bàbá àbí sàárè ìyá rẹ̀ kó lóun tọrọ àforíjì yóò tọrọ àforíjì láàrin òun àtọlọ́wọ́n ọba bákan náà àwọn nǹkan tó jíṣẹ́ ńlá mọ̀sálà sálà ní pé ká máa ṣe nígbà tí wọ́n bí wípé ní hali aliya min biri hali hali walidina aliya min biri bá dàmọ́ òtí hìm ǹjẹ́ ó tún kù dáadáa kan tóun lè máa ṣe fún àwọn òbí òun lẹ́yìn tí wọ́n ti kú tán anabi ní sọ̀rọ̀ sálà pé bẹ́ẹ̀ ni adu'awu lahum kó máa ṣàdúrà fún wọn walistikifaru lahum kó máa tọrọ àforíjì fún wọn wasilatu rahimi láti látàsílù ilà bihim bákan náà àwọn okùn ẹbí tó yẹ pé ní bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ ni àwọn ni wọ́n máa ń so okùn ẹbí ńgbà tí wọ́n ń bẹ láyé irú okùn ẹbí náà kó náà gbìyànjú kó máa jẹ́ kó máa so bákan náà birru sadiqaihima kó máa ṣe àdú àmín kó máa ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ tó máa kó máa ṣe dáadáa sí wọn so àwọn eléyìí pẹ̀lú ògo Ọlọ́run ọba yóò máa jẹ́ dáadáa fáwọn òbí rẹ̀ yóò sì máa jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún irú ọmọ bẹ́ẹ̀ náà wallahu alam. ìbéèrè yìí ó lè fẹ́ jọ bíi pé sósì possible àmọ́ wọ́n kọ́ wá náà ni o wọ́n ní àwọn àwọn agboolé mi ń bẹ tí ó jẹ́ pé sàárè tiwọn ọtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò mi ẹ bá wọ agboolé mi báyìí ẹ bá wọn sàárè lágboolé lọ rẹpẹtẹ ni ẹ sì ní tí wọ́n bá kótó di pé àwọn mọ̀lẹ́kọ̀ọ́ bẹ̀ sì máa béèrè béèrè àfìgbà táwọn èèyàn bá lọ tán pèsè agboolé yìí wọ́n lọ wọ́n bọ̀ gbogbo gbà ní sáwọn màláìkò tí rí sẹ́sìn pẹ̀lú àti béèrè béèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ ń tàn. èyí tó wà nù hadith ni wípé àwọn tí wọ́n sin tó tán bá tẹ̀lé kúrò níbi sàárè òun ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbéèrè ó ti bẹ̀rẹ̀ àmọ́ àwọn tí wọ́n jọ ń bẹ ní àdúgbò táwọn jọ ń gbé nínú ilé wọ́n sin sínú ilé ni àbá sin síta ni àbí táwọn ó lè sin sí eléyìí òun kò dá ìbéèrè dúró kódà ìbéèrè sàárè àwọn afáàjẹpá yẹ pé ní kò ní òun ṣe pẹ̀lú kí wọ́n sìn yàn gan ẹni tó kú sómi tí wọn ò rí yọ yóò sàlò wọn ò bí léèrè ẹni tí ó jóná kú tí wọn ò tiẹ̀ rérò rẹ̀ yóò tátànù wọn ò bí léèrè ẹni tí wọn fi sunu kó wọn wá láwọn gbèsè ibì kan pé àwọn tiẹ̀ ń bá àmù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ona so àwọn afáàní wípé ní makarajul galibi ni kaburu ló jẹ́ wípé èyí tó kọ́mọ̀ ni wípé wọ́n máa ń sìn yẹn ni àmọ́ wọ́n sìn yẹn o wọn ò sìn yẹn o ìyẹn ò ní kí kí kíyàwó má jẹ́ bákan náà àti màá wípé báńsẹ̀ máa ń sin òkú mùsùlùmí àyè ṣe sàárè ká fi búlọ́ọ̀kù ká fi ráǹdì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé kódà àwọn ṣe torí pé nígbà tí òjò ń rọ̀ òjò ti fẹ́ máa yẹ ẹsẹ̀ rẹ̀ tá a bá lọ lè sin má bá sin òkú bó ṣe kí wọ́n sin ni òjò ní yẹ ẹsẹ̀ sàárè bí ó fi wá di pé sàárè ó mọ hàn níta kò sí nǹkan kan tí sàárè fi rọrùn ní wúwú jù lọ́dọ̀ wa níbi táwọn yí pé ọ̀kan lára àwọn ọ̀nà méjèèjì tí sẹ́rí àfi kágbẹ́ sàárè yálà kọ́búrú ni àbí láàdù ni kò sí ìta nínú rẹ̀ láàdù òní tóyìn ó gbẹ́ tí ó sì jìn at least ó kéré jù kó tó bíi rúlà méjì sísàlẹ̀ bó bá wá désàlẹ̀ tán wọ́n ó tún wá gbẹ́ kọ̀rọ̀ sí ìhà bí tó ti kọjú sí kíbúlà wọ́n yọ yàrá fún nísàlẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ó gbé òkú sí èyí pé tán bá gbé òkú sínú bẹ̀ tán tí wọ́n páàkì òkú síbẹ̀ tán ẹni tó bá yọjú láti òkè tó wọnú kòtò ń kó lè má rí òkú kò ní ọ̀run kó rí òkú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi àwọn bíi blọ́ọ̀kù búlọ́ọ̀kù oníyẹ̀pẹ̀ tí máa ń dà bíi bíi bíríkì ẹ̀hẹ́n ṣeun bíríkì wọ́n wàá fi bíríkì wọ́n ó fi búlọ́ọ̀kù ibi tó kù tí tó jáde síbi sàárè nísàlẹ̀ wọ́n ó fi búlọ́ọ̀kù rẹ̀ mọ́ òkú la èpè tí yẹn bá wọ́n gbà náà èèyàn kódà yẹn ò ní rí aṣọ yẹn tá a fi sin òkú èèyàn wàá rọ́yẹ̀pẹ̀ sínú kòtò láti sàlẹ̀ títí ó fi dé òkè ẹni tí ó gbọ́n yẹn rìn kan ìsàlẹ̀ kòtò gan yóò ṣiṣẹ́ ńlá ìpá òkété gan òka àmọ́ ọ̀dọ̀ tí wa bàbá gbé ẹ ẹ láhàdùnú ká ní wípé kọ́bùrù ni àgbẹ̀sàrè yóò fẹ̀ látòkè àtún wá gbẹ́ kọ́bùrù míì sáàrin rẹ̀ ni pé lẹ́yìn tá a ti gbé sàárè tó ti dísàlẹ̀ tán nítorí kéjú ní rúlà méjì ni ó fi jìn ó kéré àtẹ̀yẹ̀ tó wá gbẹ́ sàárè míì sáàrin sàárè òun nítorí pé ní béèyàn bá dúró níbẹ̀ ìyẹn lè gbé ẹsẹ̀ ọ̀tún sí etí abala rẹ̀ kó gbé ẹsẹ̀ òsì sí etí abala rẹ̀ tí ó wàá fi sàárè sí abẹ́ ẹ̀tàn rẹ̀ eléyìí náà ń pè ní kọ́búrúnù yìí ni pé hufratun fi dáhìlì kọ́búrì kòtò nínú kòtò àárín méjì sàlẹ̀ ni wọ́n á gbé òkú sí á wà bíríkì tán kòtò náà tán wọ́n fi igun sí ẹ̀gbẹ̀gbẹ́ kòtò bí wọ́n méjèèjì débi pé táwọn bá gbé bíríkì sísàlẹ̀ bíríkì wọn ò ní kan èjìká kò ní kan ara òkú èjìká kò tó ní ọ̀háǹgì rẹ̀ tába ti eléyìí yóò wá balance pẹ̀lú ìsàlẹ̀ nílẹ̀ ẹlẹ́ tí ò ní ku nǹkan kan a ṣẹ̀ wá da yẹ̀pẹ̀ bónú kò tó láti òkè délẹ̀ ìkíní kejì kò sí bẹ́ẹ̀ tẹ̀lé ṣe ti sàárè ojì nípa yẹ pé nínú ìlú Mẹ̀dínà sàárè jì níbẹ̀ torí kò sí bó fẹ́ jì àti ibi kíbi tá a ti ń gbẹ́ sàárè bó ti yẹ kí wọ́n gbẹ́ ẹ̀ àmọ́ lọ́dọ̀ wa níbí yìí yìí tá ń gbẹ́ náà tá ń pè ní kọ́búrú á gbẹ yóò jìn á kò sí kankan láàrin rẹ̀ àlàfo ń bẹ láyé ìrọkirika òkú á wà á to pákó lórí lórí sàárè lókè lókè yẹn pátápátá láàtò pákó lé á tún wá ní kán tún wá mú ewé tútù so a fi rọkirika rẹ̀ á wà bí ìgbà tá a mọ ilé wọ́n wá fi yẹ̀pẹ̀ tútù ráǹdì pákóhùn pákóhùn lẹ́yìn ọjọ́ kanjọ́ méjì bí kan bá ti lè jẹ́ so yóò jìn ni tó bá ti wá jìn sàré ó dàlú ìmí lè dàlú lẹ́gbẹ̀ẹ́ kan àbí kí òkété kó rọra gbé abẹ pákó náà kí sáré dá lu níjọ́ kejì alẹ́mọ̀ á gbọ́ wípé ẹni tó wà nù kò tó di wòlíì torí pé yẹn padà wá wípé ní ibi tó dá lóhun jáde kúò nínú kúò níbẹ̀ ó sì kan sánmọ́ láti ilẹ̀ àti oríṣiríṣi nǹkan kò sí ti ń fa àti sàárè wa fi ń jìn tọ́jọ́ wípé ní bíṣẹ̀rí àti ní kágbẹ́ sàárè bẹ́ẹ̀ kọ́ là ń gbẹ àgbẹ̀ bẹ́ẹ̀ ó nídìí kí àwọn tó ń sìnkú kán kọ́ bí wọ́n ti ń gbẹ sàárè wallahu ta'ala alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ní níbi lẹ́kṣọ̀ tẹ̀ ṣe fún àwọn tí ṣe fún wa wọ́n ní ẹ̀bẹ̀ sí ka. Uh, ẹ bẹ̀rẹ̀ sí ka àwọn nǹkan tí yóò ṣàánú wa ní ọjọ́ alikiyama lára àwọn nǹkan tó lè ṣe ìgbanilà níjọ́ náà ṣùgbọ́n àgbọ́ ìwúlò pé bóyá àkídà tàwíìdì wíwò náà wà lára nǹkan tó náà lè lò pé á gbogbo wàhálà ọjọ́ òní tí wọ́n rí yìí ìgbàgbọ́ rẹ náà ló fà bọ́lá ṣe sọ̀rọ̀ rẹ̀ ní fúfú yẹ́yì agbó ti ẹni tí ń lọ sí mọ́sálásí ẹni tí ń ṣe dáadáa ọ̀rẹ́ tó ń fẹ́ràn ara wọn amẹ́ni tó yẹ pé ah, tàwídì náà tiẹ̀ wọ́n pè àkídà tiẹ̀ ní lọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ fúfú yẹ́yì kí ẹ dákun kẹ́ ẹ bá wa pàkíyèsí láàrin. jazakumullahu khairan ọ̀rọ̀ ìpa ti àtisọ́ nígbà tá a sọ̀rọ̀ kisatu wafati nabi sallallahu alaihi wa sallam báyìí nabi ṣe kú àti báyìí Abubakar Siddiq ṣe kú radiyallahu ta'ala anhu aṣọ bákan náà aṣọ nígbà tá à ń sọ wípé anabi sallallahu alaihi wa sallam ń pè gbogbo àwọn tí wọ́n súnmọ́ nínú àmọ̀lẹ́bí rẹ̀ pé kò sí nǹkan kan tí ó là wọn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tayọ iṣẹ́ dáadáa tí wọ́n ṣe kò sí nǹkan kan tí ń jẹ́ṣẹ́ dáadáa tayọ al sorry al-iman ona sì ni àkéédà abu hurairah abdullahi ta'ala anihu ó gba hadithu kan wá nínú sahihaini tó ń bi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ní ya rasulallah man as'adu nnaasi bi shafa'atika yawma al-qiyamah abu hurairah abdullahi sallallahu wasallam wípé ní ta yóò jẹ àǹfààní ìsìpẹ̀rẹ̀ anabi sàlọ̀ sàlọ̀ tó bá dé yémùlẹ̀ kìámà anabi wa dá lọ́hùn wípé ní laqad wajidtu an la yas'alani hadha su'alu siwaka ya Aba Huraira lima lamastu min hirsika fil hadith anabi ní pé mo ti rò lọ́kàn ara mi pé nìkan kan ò ní béèrè béèrè yìí àfi ìwọ náà ni torí àmójútó máa ń ṣe sí hadisi. Si anabi sọlá sọlá ni wípé ní asaadu naasi bi shafaati yawmal kiyama man qala la ilaha illallah muhammadun rasuluhu khalisan min qalbihi anabi ni sọlá sọlá ẹni tí ó jàǹfààní ìsìpẹ̀wọ̀n anabi sọlá sọlá òun náà ni ẹni tó bá ṣiṣẹ́ pẹ̀lú la ilaha illallahu muhammadun rasulullah tó gbà wípé ní kò sí ọba kan tá a máa ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àti pé jíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam òun náà ni ẹrú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tá a gbọ́dọ̀ máa tẹ̀lé kódà tó sọ débi wípé ẹnikẹ́ni tó bá ṣàfikún kankan nú ẹ̀sìn àbí ó bá di ikú èèwù máa ń bẹ nírú ẹni bẹ́ẹ̀ hadithu yìí yìí ń jẹ́ kéyékéyàn máa rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa ẹ dákun á mú àpèjúwe kan wá torí wípé máa ń bani nínú jẹ́ téèyàn bá rí wàhálà tọ́pọ̀lọpọ̀ àfáà mi máa ń ṣe lílo sọlátùlù fàtìhì fàpèjúwe sọlátùlù fàtìhì fàtì sọlátùlù fàtìhì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfáà kan mo ti sọ pé ní nídàájí ń sì ń gbìyànjú dáadáa yóò mọ tó bá sọ̀rọ̀ nípa sàlátù sàlátù fatihi ni ṣùgbọ́n ru ẹni báyìí nígbà táwa ń ka ọ̀rọ̀ nípa àwárò kìyàmà mo wá ka ọ̀rọ̀ alhafidhu ibn abdulbari rahimahullah rahmatan wasi'a ọ̀kan lára àwọn àgbà àfa imam malik ni òun ni àwọn àfa máa ń pè ní hamsatul wasuli bayna salafi wal khalaf òun ló jẹ́ káwa tá a wà lóde òní ká mọ nǹkan tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam ńgbà tí ń tú hadithu wípé tànàbí ni pé tó ń bá rí àwọn kan tí wọ́n ń wọ́ níjọ́gbìnrin lè kíámà àbí àwọn kan tí wọn ò ní jẹ́ kí wọ́n rí omi mu àbí àwọn míì náà tànàbí ni pé ara ó ta òun wà ní pé ah, àwọn eléyìí lára àjọ náà ni wọ́n wà ta ní ànábì tó ń mọ fún ànábì lọ́sí wípé ni àwọn eléyìí àwọn ti bà nǹkan jẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n pààrọ̀ ẹ̀ sí wọ́n fi nǹkan míì kún un anabi wa ni pé sọ̀rọ̀sọ̀rọ̀ wọn wà sẹ́yìn kò pé ní sọ́ọ̀kan sọ́ọ̀kan liman badala dina muhammad a ẹgbẹ́ kó máa bá ẹni tó bá pààrọ̀ ẹ̀sìn lọ́yìn tóun nígbà tí ibn abdulbari wa ń dákọ̀ àwọn tí wọ́n wọnú rẹ̀ wa ni pé kuluman ashara sha'iratan abdala biha dinan mashru'an fihi pé ẹnikẹ́ni tó bá fi nǹkan kan pààrọ̀ nǹkan kan ṣẹ̀rí àṣẹ nǹkan kan lẹ́sìn pé eléyìí ni ẹ máa ṣe òun wá pààrọ̀ rẹ̀ ó fi kíní pààrọ̀ rẹ̀ Ibn al-Bari ni pé irú ẹni bẹ́ẹ̀ náà wà lára àwọn tánábì ó ṣe é pèlè wípé sọ́ọ̀kan sọ́ọ̀kan liman badala Muhammad ọwọ́ a máa pè.